wọ́n lè kájìlá sí lọ́jọ́. wọ́n mú ilé lórí àlàmọ́lì kọjá àmọ́ ní ìyàdọ̀gbà ni àjọ pé ní ọ̀gbẹ́ni ọgbẹ́ ọgbẹ́ kò sí lọ́jọ́ ọ̀rọ̀ tó fà kò sí lọ́jọ́ ọ̀rọ̀ tó fà kò sí lọ́jọ́ wọ́n lè fà wọ̀nyẹ̀ láyé. kí ni ìfàkọ́lẹ́ wípé mẹ̀jìnà kún fún àwọn sọ̀hábà ní ìlú ìpínlẹ̀ òṣùwọ̀n òde rọ́bì àwọn òtàrà náà kọ́ sẹ́yìn ọ̀gbẹ́ni

sí mọ́sálásí rẹ̀ tí wọ́n bá wọ̀n one thousand fifty ibẹ̀lẹ́ lè jọ ajé ìjọ owó ti sọ́dọ̀ dà nígbà táwọn èèyàn tó lọ wọ́n bàyí kà mẹ́ àwọn ọmọ ìdí mọ́mọ́ ìdílé yìí ó kú ní ẹ̀ka àbọ̀dá ọ̀rọ̀ ní ọ̀wọ́lé ṣùgbọ́n àwọn náà pín mẹ́ta pín mẹ́ta ní ẹ̀ka àbẹ́ sọ gbàtí mọ́mọ́ ìdílé yìí sọ̀rọ̀ yìí kí ló dé àfihàn náà ní Mẹ́dínà nítorí pé àbáwò èèyàn tí wọ́n ń ṣe ní Mẹ́dínà ọ̀dà lórí ọ̀rọ̀ tàbí kó kù máa lọ ìsúnáàtù fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ ìmáàmù máàlì kí wọ́n dé àyè pé pé ìwọ máa wò lẹ́sìn yẹn bá a ṣe báwọn ọ̀gá lọ́rùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Mẹ́dínà mú wọn ò sì lè yọ kóra jọ lórí wọn wọn ẹni tí ó kọ̀kọ́ tako ìmáàmù máàlì lórí mẹ́tàlá yìí ọ̀rẹ́ rẹ̀ tìmátìmá tó náà jábọ̀ àfáà tó ní ẹ̀jẹ̀ máa ń lù lù tọ́ wa lókè ìjọba mi lókè ó di àbá gbogbo mẹ̀dínà níta ìlú ọ̀rọ̀ ìlànà yòókù ń pè káàkiri ẹni tí wọ́n kọ̀kọ́ tako ìmọ̀mù Malik lórí mẹ́tàlá òní ìmọ̀mù wa alẹ́ ibùdó sáàd alẹ́ ibùdó sáàd ó ń ti ní àgbà àbá mi sọ̀rọ̀ gbaná òbí sọ̀rọ̀ sí mẹ̀dínà ó ti lọ́wọ́ mẹ́tàlá ẹgbẹ̀rún jẹ́sí rẹ̀ wà níbi fáwọn kò tí ìjọba jẹ wà á yẹra yẹra lẹ̀ sáàyẹ fi gbóhùn méjì náà wẹ́ gbogbo àdìsí kọ̀ọ̀kan ẹ̀jì kàkà tí ìjọba òun wọlé dà sí. nǹkan níbi irú òbí wáyé gbogbo bọ́sàn káàkiri ọ̀rọ̀ sí akọwà báyìí lẹ́ni kọ̀ọ̀kan ní wá sọ́dọ̀ yìí àdìsí tó wà tẹ̀lé bí dẹ́gbọ́n sọ̀rọ̀ yẹn wọlé ọ̀rọ̀ ìlágbára nínú ẹgbàá wá gbé ìmáàmù mọ́lìkì ọ̀dọ̀ sórí ilé báyìí yóò máa gbé àlẹ́yìn síbẹ̀. ṣùgbọ́n wọ́n fẹ́ parí ọ̀rọ̀ rẹ̀ pé in tó ṣe kéré ṣe fún òun gbé ṣe pé báwo in tó mí ni wípé lè ànàwó ọ̀la fàṣọ́nà. lẹ́yìn tó lọ́wọ́ ṣe báyìí níbi tọ́ tọ́yìn tó ní bàrẹ̀ olóòkú tó bá ṣe pé ìpè máàlìkì àdáwò fàkọ̀dì ọ̀la fàṣọ́nà ìwọ̀ nǹkan ìṣẹ́jẹ́ àwọn èèyàn jẹ́ ọdún náà wọ́n pẹ̀lẹ́ ṣùgbọ́n irú tí òun gbọ́gbọ́ àwọn jẹ̀mọ́ ta ní ìjà fúnra rẹ̀ lọ́wọ́ ilé ṣùgbọ́n ìbò tí lè fi wù ọ̀rọ̀ sì lè fi wù àwọn èèyàn bá wọn lọ́jọ́ náà lọ́nà ọ̀fẹ́ wọn bá wọn ló bá hàn báyìí ìyẹn nínú àdìs àwọn àbá àbúrò yẹn wípé àwọn kùrú àdìs kùrú táàkù bá bóyá lára àdìsí rẹ̀ lára àwọn tó kọ́kọ́ wá kọ́kọ́ mọ́ mọ̀ jésù àwa ṣùgbọ́n tó jà ibu là ń lọ gẹ́gẹ́ ọ̀rọ̀ ti kẹta àdáwọ̀ bẹ́ẹ̀ bí àdáwọ̀ bẹ́ẹ̀ lọ. ọmọ tó dá ìmọ̀ kan ìmọ̀tò lẹ́yìn kìí fẹ́ sinmi lọ ilé ọkọ ìmọ̀tò lẹ́yìn kìí fẹ́ rọ́ọ̀dì ló fẹ́ rí àwọn ọlọ́run kí àfáà ní olówó tó nìyí adídára tó ń sọ sọ pé àáfàá ni olówó ni wọn. ibùdó ìbárọ̀ àbúrẹ́lù ìbárọ̀ awúlé ṣe é rí inṣàlá ọ̀rọ̀ náà jẹ̀mẹ́rà ìbúra mi máa wò ṣùgbọ́n mo máa bẹ̀rẹ̀ òun kó gbòòrò jìnnà sí títì ní nǹkan kan bẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́kùn ìsìn ìfọwọ́ bá wà lẹ́nu kí ni kẹ́kẹ́ ń tẹ̀lé gbogbo ayé parí èkó sí mo bí sí pẹ̀lú sẹ́lẹ̀rì fún kú ìṣọ́wọ́ ẹ̀ kó tó di wípé dáwọ̀ asúnnàdé sáàrin wa yà dédé ọmọ èkó lọ ìjọba èkó lọ́kọ̀ọ́dúnmọ́ ìjẹ́bi ọmọ èkó mu ó ti wá ní pé gbígbà kí ẹ̀sìn wá dọ́dọ̀ wa làwọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn. ẹ̀wá mú ẹ̀sọ́ di orí odò tí ẹ ti ń po ẹ̀sìn tí wọ́n yẹ kí odò rẹ̀ ẹ̀ lò lóòjì máa ń fún bẹ́ẹ̀. kí ni pàtàkì lẹ́yìn sẹ́yìn lẹ́yìn gbọ́ dáàbò sọ ni àbí àwa la fẹ́ pin ní máa wọ́. jẹ́pọ̀ alẹ́kùnrin ìgbélọ́ ìjẹ́rìí ọ̀pọ̀lọ́ yẹn ní ìgbélọ́ ìjẹ́rìí ọ̀pọ̀lọ́ yẹn ní ìgbélọ́ ìjẹ́rìí ọ̀pọ̀lọ́ yẹn ní ìgbélọ́ ìjẹ́rìí ọ̀pọ̀lọ́ yẹn ní ìgbélọ́ ìjẹ́rìí ọ̀pọ̀lọ́ yẹn ní ìgbélọ́ ìjẹ́rìí ọ̀pọ̀lọ́ yẹn ní sáàdù ayé kàdìdé lọ́yìn tí àbá ti dìde ẹni pé ọlọ́run sì jẹ nǹkan tó báyìí ẹni tó pè ní pé ọlọ́run jẹ dìde kú o kọ́mẹ́tì àbọ̀ gbọ́ ẹ̀kọ́ fáwọn ọ̀sẹ̀ ẹ̀kọ́ jẹ́mọ̀ ẹ̀ta ni wọ́n bí ní ìṣe oúnjẹ ẹ̀rọ wọn. Nàá, ṣé ní sọ̀rọ̀ bóbìlà bóbìlà ti ti lọ́wọ́ yìí.

ìjọ padà lè ní àti ọ̀nà èdè ìjọba yóò kó bẹ. Ètí ń sẹ́wọ̀n tí ọ̀bà ìjáwọ́ di ilé ọ̀rọ̀ àwọn aráàlú ní ẹ̀rọ ti fi sórí ara yìí. Alẹ́ fi sẹ́yìn. Ó ní agbára ṣùgbọ́n ìjọba ìkọlọ́run ló mi lọ́la. Ẹ wà lọ bàbá mo ní ìdí rúùn. Mo ní ìdí ló fẹ́ dáadáa. Òjẹ́ ìzù bí ìbí ń tì yóò mọ̀ zàkà kejì. Mo fẹ́ fi pèsè ọ̀sọ́ máa ń gbé dáa. Ọkọ̀ yòó tún máa wù kúrú lọ́dọ̀ tàbá ń sẹ́yọ̀. kó ń sẹ́rọ ìmọ̀ lẹ́. ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ yìí kí n sọ lórí àwọn tí ẹ tayọ ara ó ń gidi àbí ìdàgbà bá sọ mo bú wa mo kó papọ̀ àwọn àti ìdàgbà ó ń gidi àbí ẹni lè rí alẹ́ ní wọ́n bẹ ẹdún lè rí alẹ́ ní wọ́n bẹ. ayọ̀rẹ́ fún pàtẹ́ àgẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn náà bì záà irú jáde lẹ́nu ní bíbí àdéhùn pé ilé òfin ọdẹ́sì náà ṣe bá àgbà ti ṣe ara wọn. tẹ̀sí irú fẹ́ pariwo yìí ohun tí ibi tó wà fún ọ̀bẹ láti fún ọ̀bẹ lẹ́nu. ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ẹ wá níbi ẹlẹ́bẹ̀ lọ. àmì tí ẹ sọ wájú àmì tí ẹ sọ kẹ́yìn ẹni wọ́n mímọ́ ẹ̀wọ̀. ìtẹ́sí lẹ́yìn wa kò sí tẹ́tẹ́ ìlú ẹ̀wọ̀ gbogbo ẹ̀ kí ló àpapẹ̀ ìjà àìsà ọ̀nà àpapẹ̀ tí mo jẹ́ lọ́dọ̀ rẹ̀ mọ́lẹ̀ wà lẹ́kọ̀ọ́ sọ pé ẹgbẹ́ ìfọwọ́ gbẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ ní ìra gbẹ́gbẹ́ ayàkíta ìkọjá ìlú ìdára sọ́sọ́ wà sọ́bùrù sí nígbà ọmọ yẹn lọ yọ ọkọ̀ fún ọ̀pọ̀ ẹgbẹ́ nǹkan ṣẹbi ní àbọ̀ ọ̀bọ̀lé tí wọ́n mú bí bá fọ́nrú ilé ìgbà tó wọ́n lò fẹ́. sàjà àdà àìlẹ́yìn وكل لما يليك بالشمال الشمال déédéé ní kẹ́tẹ́kẹ́tẹ́ ńlá lè dé nínú rúùmù òyìnbó lè ń sìn lọ́rẹ̀ owó ẹ̀rà tó wá di ẹ̀rù bí kápọ̀ wípé kéèkì tẹ́tẹ́ lítà fífì èèyàn bí bùrákùn mi adágbẹ́gbẹ́ wọn ni kí mọ́ mọ̀ ẹgbẹ́ kan ṣé gbogbo ara mọ́kà àti nàìjíríà mọ́ mọ̀ nínú ẹ̀pá nínú fíńdà mi. wọ́n ti ra mọ́tàlá padà ní kílá. ìjà ti pé ó ń tẹ̀lé ìdí rẹ̀ ó ń tọ́lé ìdí rẹ̀ òkú rẹ̀. wọ́n mọ̀ ní nígbà tí ó rí i. ìmọ̀ká ẹgbẹ́ ló tó lò kí omi ẹni tẹ̀lé ṣé kó báyé kó báyé ìmọ̀ká ìgbà kó fún àwọn àti ọ̀yà ẹ̀kiri ẹ̀rọ ìjà ní bàtà ní abá tó fowó ẹ̀jẹ̀ ìgbóhùn lè tún àti wáyé mẹ́tìrẹ́ ìgbóhùn wáyé mẹ́tìrẹ́ bí ẹ ti wá dé mẹ́tìmá ó wá ní alábàásí máa máa lè ló ń bọ́ ní ibi lẹ́yìn fún mi jẹ́ àná bẹ́ẹ̀ sálẹ̀ lọ́wọ́ bá lẹ́yìn rẹ̀ kí náà lè dé wọ́n lọ́wọ́ ìṣesí ẹ̀ lágbára lẹ́yìn ìgbà bóyá bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ nínú òṣèṣì àwọn bàbá wa náà jọ tí wọ́n á ìdùnnà wọ́n oríṣi àwọn àláwá nǹkan tó lọ́rùn oríṣi àwọn nǹkan gbogbo àṣàṣùn ó kù síbi inú àwọn tẹ́lẹ̀ wọ́n lè wọ́n lè gbé fàdé fún un lokaci wasu tamu madinar ajiwa wasa sínú fìlà wọn kò tọ́pọ̀ lọ gbèsùn àfà. ṣùgbọ́n tó ń ṣe sí wọn tí wọ́n ti gẹ̀gẹ́ lálejò àbọ̀ ni ọmọ ẹja padà láti sọ wípé wọ́n gbà ọ̀sẹ́. kẹ̀lú láti bí bẹ́ẹ̀ kàlẹ́ ilẹ̀ ìyá lè fún àrùn. tí ẹ̀ bá jẹ́ ọ̀rọ̀ wa lọ́wọ́ wọn kà sí pé èèyàn ní òun nú. yẹ́n bá sì yẹn lọ́wọ́ na níbi táwọn àti ní ìwé ní ìka sọ̀rọ̀ àjàmù òní sóríwó àwìnràbù. báyìí tó ti kókó ọdún láyé. àwìnràbù tó ń tẹ́lẹ̀ lé ilé ìwé ìdáhùn wò wọn láti pàdé ẹni tó lọ́wọ́ tọ́wọ́ tó kò sí yóò lè gbàgbà lórí ìlú lẹ́yìn àwọn jẹ ọ̀rọ̀ náà wọ́n dà ọgbọ́n tí wọ́n ti gbé dáhùn wá mú mi kò wá mú aṣọ rẹ̀ ọwọ́ akó owó sì kú inú ọgbọ́n ọwọ́ afi aṣọ bò kúrò rọ́bà máìkì. ìjà mẹ́tẹ́rẹ̀ yìí kú ń bẹ́ o ẹ ò kẹ́sí bára wọ́n ti. síbi lọ́wọ́ àti àtẹ́tù yà sí ìjọba àbájáde náà wọlé lọ́wọ́ àbájáde náà gbọ́dọ̀ tó mọ́ àbí kájọba bí alẹ́ o. jẹ́pẹ́ náà ẹ̀yà sọ̀rọ̀ dáadáa mọ́tẹ̀lẹ̀ àgbẹ̀yàwó mọ́tẹ̀lẹ̀ sẹ́ńdẹ̀ yìí mọ́tẹ̀lẹ̀ táìsù àtẹ́lẹ̀ fúnra mọ́tẹ̀lẹ̀ fúnra mọ́tẹ̀lẹ̀ nígbọ́dì tẹ̀lẹ́bà àti àgbẹ̀bì lẹ́nu àwọn àpá wa. tọ́ ọba sọ pé àwọn ọmọ fáwọn fáwọn kàdé ká lọ́wọ́ bí ọ tó ń bá wàhálà ìpín kò sí bọ̀ àwọn ìlànà ìhẹ́pù wọn tàbí ẹ̀pù wọn tẹ̀sí ẹ̀ àwọn ilé ìjọ àwọn ọmọ àwọn ọmọ tó ń lọ. tí wọn bẹ̀rẹ̀ bàbá àti padà àti padà là ọmọ ní sọ bẹ́ẹ̀. Táyì ìdájọ́ ìpàdé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀ṣẹ̀ ìfọ̀n àbá ìdẹ́ṣẹ̀ ìfọ̀n dà ní ìjọba. Bọ́lá ti tí ọmọ ọmọ ìlú òkú àbú ti bẹ̀rẹ̀ ìwà ìjọba yìí. Sáwọn ọmọ ń bára mọ́ra ní paripari àkọ́kọ́ ìṣàn ìṣàn àṣàrí sí ẹ̀jọ̀ pé lára àwọn buwájú kìrọ̀ àkìrọ̀wá ìṣàn àpá nínú àkọ́lẹ́kọ̀ọ́ àrí buhari ti yé ó ti dàgbà àpá àkàṣàrù bàbá rẹ̀ wá ní mo fẹ́ kọ́ lọ màdínà kọ́ ọ lórí kí ó dáadé ti láti ọmọ rẹ̀ káwọn bá rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ àkọ́kọ́ ìṣàn wọ́n wá dìde kí bàbá rẹ̀ dé báyà wà nínú bẹ́ẹ̀ ni wíwú di kó tó lè fi sáàmù síbẹ̀ síbẹ̀ ìyẹ̀wò díẹ̀ ọ̀gbọ́n rẹ̀ sí wọ́n rẹ̀ náà làwọn bàbá wọn lọ àtẹnu ilé rẹ̀ torí pọ̀tàn mi fẹ́ lọ fọ́nà àbí ìkópa ní ìpínlẹ̀ rẹ̀ ní mẹ́tìnà kí ni ẹgbẹ́ tàbí fẹ́ lọ òsìlé bàbá ẹ̀sìn tí ọmọ ó sì kò wọlé lé àbọ̀wọ̀ ìṣàmù ṣùgbọ́n ní ṣáàmù ọ̀rọ̀ba ṣáàmù wọ́n ò gbọ́dọ̀ fẹ́ dàbí ìgbàgbọ́ sọ pé àgbàtàna ṣe ìkùnà tọ́ba ti pé àrùn yẹn dàbí ìpìlẹ̀ mo sọ bẹ́ẹ̀ àwọn kàfẹ́ ìdúró ìpìlẹ̀ àti tí ìlú bá àgbàtàna ṣe ìkùnà òní kọ́ jẹ́ wípé àbá ni nǹkan kí n fún ọba tó ń bọ̀ ṣùgbọ́n ní ìjà rẹ̀ tí wọ́n bá tẹ̀lé wọ́n tàbí èèyàn tí ó báyìí àfa gbọ́ tí o bá ti di jẹ́ ká sọ̀rọ̀ àmọ́ sọ̀rọ̀ àmọ́ áàbù mọ̀ ń kà fún àfa gbọ́ gbogbo ẹ̀rọ ọ̀kẹ́ ojú kan ní ọ̀sìn máa ń bá lò wọ́n kà sí wípé ọgbọ́n náà ni tọ́wọ́ bá tẹ̀sán wọn ọgbọ́n ọgbọ́n náà ni ọgbọ́n náà tọ́wọ́ náà ló lórí orí náà ni tọ́wọ́ náà fún àwọn ọ̀sán àfa náà lọ́gbọ́n náà dípò náà gbọ́ ọwọ́ tí ó ti ta gbẹ̀ kan ṣùgbọ́n ní sáàmù wo èké ó bá wọn àfọ́ wọn máa kà fún ọwọ́ ọmọ ọgbọ́n lọ́mọ tó ọ̀sẹ̀ ní ìkàlẹ́ ṣùgbọ́n báwọn máa kà fún àwọn ọmọ ìgbẹ́ ìṣàmù inú àníyàn dáadáa yìí àti ọ̀nà ẹ̀kọ́ ìlú mọ́mù ìṣàlù wúrọ̀ sí mẹ́dínà pẹ̀lú ọ̀pọ̀ wàhálà ó dé mẹ́dínà ọmọ tí ó lọ. jẹ́bọ́ ìta ọ̀rẹ́ pàtẹ́ là ń jẹun tá a bá tí ì bẹ̀rẹ̀ sọ́rọ́ kù yẹ wọ̀n lọ́ọ̀yà ìdíje. ìbínú ọ̀rẹ́ tẹ̀síyàn ìjọba ìgbàgbé òṣèré ilé ọkọ̀ fi pàmílẹ̀ ó ti gbàgbé ra ó ti ṣẹlẹ̀ ọmọ nìyẹn lèyàn àjẹjẹ ọgbẹ tó máa ṣe ọlọ́gbẹ́ bá wọlé à ìṣàlàyé ẹ̀yà ẹ̀yà àgbà wọlé ọmọ náà bí. Ìyàwó ìgbẹ́lẹ́ gbà wọ́n yẹn láti jọ ẹ̀ ní. Wọ́n ti kan náà jọ lè dá wàtá wá kéwù. Ìṣèjì ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ìṣèjì ló bẹ̀ gbọ́ mi o. Àìkọ̀ ti bínú, ìwé ìjọba ẹ̀gbẹ́. Ẹ̀yà ẹ̀yà ti bèrè pàmí lórí ní ara ẹ̀kọ́ lásán ẹ̀dá àgbèrè sọ̀rọ̀ àmì àti iṣẹ́ obìnrin náà ìyàwó tèmi bá a ti ní ìdí náà sọ̀rọ̀ ní Fún àwọn ẹni ọlọ́run, ọlọ́run kò aláàyè, fún àwọn àfa àti bí wọ́n ti ń kí wọ́n pàdé ìtàlẹ́sọ́ mùsàgbàrà ní sàlọ. ìmáàmù Malik wọ́n ní àwọn ẹrú lọ́pọ̀ àwọn ẹrú yẹn ìmáàmù ti wá yọ̀ǹda gbogbo kan wọ́n hálùkọ̀ àwọn méjì kò lọ́dọ́ sí. ṣùgbọ́n wọ́n ṣe ìmáàmù ẹ̀kí ó dúkọ̀ báyìí wọ́n máa ka sí àpọ̀ Malik tí wọ́n ti ṣe kìí ọ̀pọ̀ ọ̀dẹ tí wọ́n ti ṣe kìí ọ̀pọ̀ ọ̀dẹ ẹni tó bá ń wà tó kúlẹ̀ káàdì yóò tẹ̀sẹ̀ àgbẹ̀yà lọ́sẹ̀ ìlọrin rẹ̀ wọ́n gbàgbọ́ ní àlùkò pa tẹ́lẹ̀ kọ́ àwọn àjàlẹ̀ àdúgbò àwọn kọ́ wọ́n lè tóbi fífì kan kó hàn gbà gbàgbà àjọ àgbò ni wọ́n wà kí òwò lọ́wọ́ ké torí náà fẹ́ mú ọlẹ́ mú. Olùsọ̀rọ̀ àti ìyẹ̀wò ìwádìí tí ó máa ta ẹwà ìbàdàn tó kẹ́kẹ́ sí ìjàgbá ayọ̀ yìí àlàyé sọ́ọ̀rọ̀ wọn fún ẹ̀jì ní ọ̀rọ̀ ní dúró ìdáwà sí ìdílé báwo ti wá ní ẹ̀mí ìgbé ti parí ó jẹ́ láti ká àwọn ẹlẹ́yìn ní ọ̀sán máa fọ́nà ṣe yóò ṣe jọ̀ọ́ ó ń fún ọmọ tó dá ọmọ sára pọ̀. Ah ah. àwọn ọmọ inú ìṣẹ́ ó ti kápá ṣùgbọ́n inú ti tó ti mẹ́rọ rẹ̀ ó kì í dáka ọ̀rẹ́ ó wá ní yá àbá àdìlá ní ẹ̀rọ malik ìní jíjìta lè ṣàn lè tó hàdìtà rẹ̀ hàdìtà rẹ̀ láti ṣáàjú tó ti pa ọ àjèjì ní o mo fẹ́ ọ tàbí fùfún mi ni. ṣé o lè kó jẹ́ òṣìṣẹ́ tí ó bá lọ́dọ̀ wọn ẹ bí ẹ̀sìn bá wọn ìwé ìjọba là nígbà tí àwọn ìjà ìlà dìde omi kú yìí lọ́dẹ̀ fún àyè ìwé tí ìjìnlẹ̀ pé wọ́n mi. ní ẹgbẹ́ bíi ló ti fẹ́ ta mo sì jókòó. àwọn àbá ti dé pẹ̀lú omi jẹ́ lójú wọn ò fẹ́ ìjà ìjà ìlà dìde. قل يا أبا عبد الله إذا قلت يا أبا عبد الله إن جئت إلى الشام وتعلم مما علمك الله وجلدني أصحابك هؤلاء أربعة عشر جلدة والله باع بي بيتا من بيوته ليجهزني لآخذ من عينك. الله أكبر. إذا كنت تقول إني بعد kí n tó wá kí wọ́n lè ní nàìjíríà kí n yẹ ẹ̀rọ gbogbo orí ìlú tó ń ẹ̀wọ́n fún ẹ̀dá ẹ̀dọ́mì kí n tó sọ pé mo ní ìbùsùn. Hábàtí láì dáhùn ìbùsùn àmì hà sáyé jẹ́ àjọ ọlọ́run ìdè burú jẹun ìdáhùn sí ẹgbẹ́ mi. Láì sàmì hà ọ̀rọ̀ yóò lè parí yìí ti gbẹ̀sẹ̀ ìpàdúrà lọ àti tọ́wọ́lẹ́sẹ̀ ìkàlẹ́ ìdògbé wájú àti títúkì àbáàjọ ọ̀bàdé lórí ọmọ wájú àti ọ̀sọ̀rọ̀ ìfọ̀ èmi ti bàbá mọ́lẹ̀ kọ́ńtà ní mọ́lẹ̀ ṣé ẹ̀kọ́ mi pé tọ́ọ̀rọ̀ bá fi ẹ̀ka mọ̀ kò kán gbà mí àwọn tí ń bẹ lábẹ́ yìí náà máa lo ipò kọ́dà kọjá abídá ìgbò ń kò gán bẹ́ẹ̀ lòdì àdúráyò nígbà tí ọ̀la dé àyè kan ní kánò ọba wa di bí ọgbọ́n olùsọ̀rọ̀ náà nígbà tí ẹgbẹ́ tó ti máa ń jọba tó kó olùsọ̀rọ̀ náà àgbà ẹgbẹ́ ìjọba lẹ́wọ̀ àwọn tí ẹgbẹ́ tó ń gbà ń jẹ́ ẹ̀rí ẹ̀rí ìgbẹ̀dẹ́ mọ̀ kó láàbẹ̀rẹ̀ wọ́n ti sí owó ní wọ́n wà lọ bẹ́ẹ̀ nìkan láàrin ìlú wọ́n gbé alájí kan bẹ alágbélé ọ̀dẹ láti ṣe níbẹ̀ ọdẹ ìlú lọ́dẹ wọ́n wà sọ fún mi pé ilẹ̀ kan bẹ́lẹ́gbẹ̀ẹ́ fẹ́ sinimá kan bá lómi tó lè rà ilẹ̀ ti wọ́n ti bẹ́yà two hundred fifty million naira wọ́n wà ní tọ́ba iṣẹ́ mílíọ̀n sí ọ̀rà rẹ̀ bọ́dọ̀ òṣìṣẹ́ àmì pàtíkì wọ́n wà fún yà lọ́wọ́ ìbọ́dà ìlú agbádá fẹ́ kẹ́ńkẹ́ yọ bẹ náwó àti lójijì ni dùgbẹ́ yọ kọ́ lóla wọ́n yọ náwó àti yọ̀wọ́ wọ́n wọ́n ní bẹ́ẹ̀ tí wọ́n lé lọ́kọ̀ ilé ìgbésẹ̀ bẹ́ẹ̀ wọ́n kọ́ fún yín kọ́ gbàgbọ́ rẹ̀ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀gbọ́n tẹ̀lé omi. mo bí ara àwọn ọmọ ẹ̀wọ́n ti ẹ̀wọ́n ẹ̀wọ́n ẹ̀wọ́n fi ẹnu lòdì wọ́n wọ́n ẹ̀dùn fi ọ̀bà yìí ká dàpọ̀ ẹ̀yẹ kò sí ìlọrin ọwọ́ ọdún ẹ̀dá ni bẹ́ẹ̀ àti wà jẹ́ díẹ̀ tààdà àmì díẹ̀ ní ọmọ mọ́ àwọn ohun àdúgbò tí ìṣàkọ̀rọ̀ ìmọ̀ ọkùnrin fún ìjọba kọ̀ọ̀kan nígbà níbo ní wọn àti ilẹ̀ wọn ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ti tàbí wọn wọn ra owó bẹ̀ fọlá ní òbí lọ́wọ́ ní ìpínlẹ̀ wọn. mo ìbẹ̀rẹ̀ o gbọ́ balẹ̀balẹ̀ kọ́ ọ́ tẹ̀sán ìṣẹ̀rẹ̀ kàtí ọlọ́pọ̀ lọ níbo ló lọ sí òsìlẹ̀ yà ẹbí ìdílé yà gbogbo tó sọ àgbàdo tó ṣe yóò fi wọlé àpẹẹrẹ ní kọba. yo ẹnìkan ti tẹ̀sán ìrírí rẹ ní ó ní sọ̀tẹ̀ ìrírí rẹ lè tẹ̀lé. bẹ́ẹ̀ fún mi sáré ní ìpìlì bó tilẹ̀ ìlú rẹ̀ kí ni ẹ̀dẹ̀ yóò tó bá pàbára yóò tó tó yẹ kí ni òní yẹ pàbára ní. sọ ọwọ́ ọ̀pọ̀ ọdún ló wà àbí dúkìá ọ̀tọ̀ ọ̀pọ̀ sábẹ̀ yára fún tó wá sọ àti wà àtẹ̀bí ẹ̀ fún bá ẹ̀ ọba ẹ̀ ọba ọba bẹ̀ ọ̀bájọ́ máa mú ilẹ̀ fẹ́sì ní ọ̀nà ọ̀bájọ́ máa mú lọ́sẹ̀. yọ̀dá kò ní sọ kò sọ àbọ̀lẹ̀ ìbálẹ̀. mo ti bàjẹ́ mi ọ̀nà. tí o bá gbọ́ pé wọ́n ti láti ilé ìfọ̀kọ̀ láti ilé bàbá lónìí ọba ló ti bùjẹ́ ẹ̀ka lọ. wọ́n ti pílọ̀ lọ́sẹ̀ tó bá tẹ̀lé ìfọ̀kọ̀ wà wọn lóde tara lọ́ka wẹ̀rẹ̀ ìfọ̀ bàbá. wọ́n bẹ̀rẹ̀ tó fi wọ́n ọmọdé ìgbàgbọ́ yìí sí ní ìgbàgbọ́ wáyé. sábẹ́ ni mo wọlé sí ọ̀rọ̀ ọkọ̀ òkúrin ọ̀rọ̀ náà wọ́n mọ̀ lọ. Níbi ìjọba mo ń tọ́ bẹ́ẹ̀ láàárín. Níbi ìjọba ọ̀ àdúrà tẹ́lẹ̀ ẹ̀ tẹ̀lé wọn. Ẹ̀rọ ẹ̀ tún sí ní ọ̀rọ̀ ìwọ̀n tó owó ń sọ̀rọ̀ owó ń bẹ̀ náà. Lẹ́nu ẹ̀ tẹ̀lé àti dúkìá tẹ́lẹ̀ ọ̀gbẹ́ bọ̀ àtẹ̀yìnwá àtẹ̀yìnwá ó gbé ìgbé ẹ̀kọ́ jẹ kánú ọ̀pẹ̀tọ̀ wọ́n ti di fifty million naira wọ́n lè gba five million owó tán. fún tó wá sí o láti fi gbógun tí o láti fi yẹ pẹ́rẹ́ láti sọ fún ọ̀dà wọn kẹ̀kẹ́ kọ́kọ́rọ́ rẹ̀ ojú ọ̀dà tó ti kó kọ́kọ́rọ́ rẹ̀. ọgbọ́n ti bọ́lá sọ̀rọ̀ tó ní wọ́n àpè lọ́wọ́. lọ́wọ́ lọ́wọ́ máa rọra lórí ìtẹ̀ lọ́wọ́ máa rọra àìmọ ẹni kú tí a bá yọ fún lọ irú ẹ̀ máa ń bẹ̀rẹ̀ ẹ̀rú bàbá máa ń kí. ó ní àṣà rẹ̀ ìwà àṣà rẹ̀ bí wọ́n àti tẹ̀sẹ̀ lù kí ni tó bìbò jẹ́ mi. ó ní ilà àti àdìsálì àrùbàtà àṣọ àdìsálì. sẹ́yìn àwọn mẹ́tìrì àdìsí fọ́ọ̀tì ọ̀ọ́ ọ̀sọ̀ bá ń fún mi náà níbi dípò ẹgbà àbọ̀dín tí wọ́n wáyé. ó sì lẹ́kọ̀ọ́ sí jẹ́rẹ́ ní àpẹẹ́lẹ́kọ̀ pin tí ó ti pa àbá yẹn àbọ̀ ọ̀dà ẹ̀rẹ́ yìí tí ẹ̀rẹ́ yìí ní kàfẹ́ ìtòlẹ́ tó wọ́n bẹ̀ tẹ́lẹ̀ fọ́ọ̀mù ẹ̀kọ́ wọ́n àtàkẹ́ wá kéré olè lẹ́yìn àpẹẹrẹ ń dábàá àdéhùn bí ìbàjẹ́ pọ̀ bá di ọ̀rẹ́ rẹ̀ lọ́bẹ̀ tó ẹ̀dá rẹ̀ ọ̀rọ̀ ìjẹ́ dájú lọ́wọ́ ìpínlẹ̀ mọ́tàfọ́ra ni lọ́bẹ̀ tó bá di ọ̀rẹ́ rẹ̀ àdìsí ni wà ọ̀parí pẹ̀lú mẹ́tìmọ̀ yẹn àdìsí pẹ̀lú mẹ́tìmọ̀ yẹn ńgbà ọ̀parí fourteen tán ẹgbẹ́ kílọ̀jà lẹ́nu afẹ́rẹ́ ìṣàn oníyà abà abdullah zikti bọ́ọ̀lì wà zikti tàhálí wo àwọn tí ń lé ìlẹ́gà yìí ìfẹ́kọ́lẹ̀ wọn jẹ́ wọ́n kú ẹ̀ka òbí sí kí máa ta jẹ́ àwọn ti ṣe déédéé irú àdìsí nǹkan bá fi nà lẹ́yìn tẹ̀sí talé tẹ̀sí talé o tí wọ́n lé wá sí. jẹ́fẹ́ ẹni tí a lọ ẹgbẹ́ wọn tẹ̀sí ẹ̀rọ ìyá ìyá máa náà fẹ́ lọ tún palẹ̀ ẹgbẹ́ àwọn tún tún palẹ̀ láyé ká tó wọ̀nà sóde ewu lọ. ẹni àwọn ẹ̀sọ̀ hábà kò tọ́lá níbi ìdòtú kan ló bóòlù ọ̀rọ̀ yóò rí bí bá jẹ́ ẹ bá wúwà bí wúwà ti mọ̀ fún fúnra yẹn. Mm. wọ́n ní bọ̀wọ́. irú ọ̀la àjọyọ̀ bẹ́ẹ̀ tí fúlàní kan láàrin wọn táwọn gbàdá ìrìn rẹ̀ ó ní sọ́dọ̀ ní ìyàwó ní àti àwọn òṣìṣẹ́ wọn. kí wọ́n jọ bí ìsìn kọ̀ọ̀tà ọlọ́mọ wa ni pé wípé ìbẹ̀rẹ̀ kùrùkù sílẹ̀ òǹlàfẹ́ láàrísọ̀ lórí ọ̀tẹ̀kẹ̀lẹ́ ìbè ẹlẹ́bìnú alábàbá yóò kò mú ọdún wa insha allah rahman tí a sàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nàfàárí lóye nǹkan nàfẹ̀lẹ̀ rúmọ ìbátan ìyá tọ́wọ́ tó ní ẹ̀mí tí ọba ti kéde o tí ọba ti gbà ibẹ̀ láti mọ̀ wípé ẹgbẹ̀rún ti wà. tí o ti wá ẹgbẹ̀rún ti wá àwùjọ wájú ẹ̀rọ ó tó ń tàjẹ́ ìmọ̀ wa tó ti wáyé ìmòrí àná kò dí ọkàn dèdè pé a ti wùwà jẹ̀mẹ́rà jẹ́ àpàdà jẹ̀mẹ́rà ẹ̀jẹ̀ àpàdà àsìkò rẹ̀ èrò táàgbà tí ní kámẹ́rà bẹ́rẹ̀ dòdúmọ́ àlùjẹ́ ti dàda náà ìmọ̀ ànànà pé kọ́nà mo máa bá mi ìlú yìí máa ní wa. kọ́ba ìlú yìí máa wa jẹ̀mẹ́rà kápẹ́tẹ̀ ẹ̀mí ni wọ́n fi bá ní kìá náà sóde ó fi hàn nígbà tí ìgbà gbòòrò lọ. tẹ̀sílì ìdáàbò ẹ̀rù ni wọ́n lò ní ìrì ọmọ ẹ̀rù ti mà wẹ́ mo ti sọ fún tó ń bọ́lá tó sáà sì ní tó tóbi ní. wẹ́ láti lè ní ẹ ọ̀gá nínú ìlọ́pọ̀ ìyàwó yẹn kèrè tó yóò sáà sùn kò sáà sùn lẹ́wọ́n mú náà o ìsáàtì sọ wípé nínú àwọn bí wọn gbélé bí wọn lẹ́kọ̀ọ́ yẹn nínú ìṣẹ́ ìkọ̀kọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni nínú ìṣẹ́ ìkọ̀kọ̀ ni mọ̀kàn sọ́lá ni o lọ́wọ́ pẹ̀lú ìṣáàtì ìdáwọ̀ nínú ìṣẹ́ ìkọ̀kọ̀ mọ̀kàn sọ́ ní àpẹẹrẹ ni o wà láì ṣe fún ìṣẹ́ ìkọ̀kọ̀ ni o. ìgbẹ́ ọ̀sọ̀ ṣé ó sọ fún ọ̀dà جماعة إن ربك لبالمرصاد ọkùnrin bí ẹni bòde wà ní ọlọ́run dákun mẹ́ta ìrì wo túká wo túká mẹ́ta ìrì ránẹ̀ torí pé ẹ̀jẹ̀ ọba tí láti rí gbogbo ayé òní wò ní wọ́n ti kùn tó àwọn ọmọ òdùnkọ̀ là òwò nìyà pàmò ọba tà là fẹ́ kéde ìnájà ọlọ́wọ́ bá dé ẹ̀mí wa mẹ́lẹ̀ fún ìyọ̀nù rẹ̀ ẹ̀mí yẹn jẹ́ kí ni tọ́lọ́ bá jẹ mẹ́lẹ̀ fún ìyọ̀nù rẹ̀ wà lé àdúgbò ni ní paríparí a lè tẹ́ a sì lè mú fọwọ́ àfi tó bá jẹ́ wípé ọlọ́run là ń ṣe é fún olóṣì tóbi lẹ́mìí wa àbẹ̀ kàdéhà tọ́jú ẹ̀jẹ̀ tó bá nàrá yín àdìsòrè kí lè rí wa ọlọ́run ni mo sáré gbogbo tí mo ká ilé ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ mi ọ̀pọ̀ bàbíyá tó ti lọ́gbà tuntun mo fẹ́ sọ ọ́ dàbí lẹ́bí mi ṣùgbọ́n mo ti dàbí lẹ́bí mi ṣùgbọ́n tẹ́tí mo fẹ́ rí ọ̀rẹ́ pé ìgbà àti àti àwọn ìlú ìgbà mi sọ ọ́ wọ́n lọ́gbà tuntun àti ní ìbúta gbọ́n kí lọ́dún ìdíje àti ìta gbọ́n rẹ̀ lóyún inú rẹ̀ ló ti dàgbà wọ́n bá bá jẹ́ kí ló dé ọwọ́ ń tọrọ nǹkan bẹ́ẹ̀ bá ti méjì lọ́dọ̀ ọ̀nà àwọn àárín tọ́jú lọ́rọ̀ fi ọ̀nà mẹ́ kọ́mọ́nà ló bí ṣe àyè sọ́dẹ̀rẹ̀ tó ló ti gbẹ́ni tẹ́lẹ̀ lẹ́yìn iṣẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé ẹni tẹ́lẹ̀ ìṣù àyè sọ́dẹ̀rẹ̀ yìí jẹ́bi ìyọ́nà àmàdẹ́wò kó gbogbo ààrẹ tí máa ń wùlẹ̀ ṣe tàbá dúró tẹ̀lé tí ó ṣe ń wọlé fún pẹ́tẹ̀lẹ̀ ìtajà tí mo kí ẹ̀rọ tẹ́lẹ̀ náà tàbí kí wọ́n rẹ̀ wọ́n ní ìrẹ̀ ọ̀hún rẹ̀ ṣé mi lọ́wọ́ ti bẹ̀ mí nàbí náà iṣẹ́ àìsàn lè òdìdí wàyà sírí àmì mẹ́rin jẹ́ fún ìrìn àwọn onímọ̀ àwọn yìí wáṣẹ́ mi lọ́wọ́ pẹ́tẹ̀lẹ̀ ìtajà ó kó orí ara mi tí mo mi tí n bá ti fẹ́ máa sọ̀rọ̀ wọ́n náà wà fáwọn èèyàn bàǹtù rẹ̀ tí n bá ti sọ́kẹ́ jẹ́ ọ̀padà rẹ̀ tí n bá ti mú sáwọn nínú àdìwọ́lú fún ẹ̀mí nìkan ni nígbà tó dé tàbí nẹ́bí ó kú ara mi bàǹtù náà alákọ̀ọ́kọ́ ló ti wù mo yẹ kó ti tó o ti fún mi bàǹtù bẹ́ẹ̀ kò tí bá jẹ́ máa ti dáwà yóò máa padà bẹ́ẹ̀ tí bá jẹ́ máa ti bá débi àti amẹ́bàdé mẹ́rin dábì yẹn fẹ́ẹ̀sì kọ́ ló ń di gẹ́lẹ́. yẹn bọ̀ bó kọ́ ni tí wọ́n tóbi yé. wọ́n jẹ́ ní wàjírí ọ̀nì hàní tóbi lọ́wọ́ bá lẹ́yìn yí ó jẹ́ ní fámìlì mi ó dọ̀rọ̀ ní ọ̀bọ̀ kó wù mí kọjá pé hàrùn náà hàní hàrùn náà hàní ó sì dìde àdìrí kó mi lọ́wọ́ kábàlọ́ kábàlọ́. wà á ṣe ìrìn àmì kókò ọmọ ìṣòro àkọ́kọ́ ẹgbẹ́ rẹ̀ àpọ̀ ni wà á ṣe ìyàwó sọ́dọ̀ kó yí fún ọjọ́ gbèsè náà ni kó fẹ́ ìgbésẹ̀ ọmọ ẹ̀yọ náà náà. àjọ ní ní ìlú bẹ́ẹ̀ bọ̀ fàájì rẹ̀ èṣù náà ọmọ ìyá bẹ́ẹ̀ ìrìn gbogbo gbogbo ara bẹ́ẹ̀ papọ̀ tó ọ̀kọ̀ọ̀kan mẹ́rin mọ́ mẹ́rin lọ́ọ̀ fún ọlọ́mọ ẹgbẹ́ orí. ṣùgbọ́n ìdílé ní sọ́yìn ti kéjọ ìdáyé gbogbo wọn máa ti ẹ̀rọ sọ́nà lọ́rẹ̀ pé ìwọ èso ìwọ mú wò ọ̀lẹ́ ìwọ kàtà wò lórí ọ̀lẹ́ ìwọ pẹ̀lú ìwọ mú wò. wàá ṣèwò ti amúrí lójú ọ̀dọ́ nàbí ọjà kí lọ wá ń fẹ́ gbogbo ìṣẹ́tọ̀ kàlẹ́ ìrẹ́lósá ọlọ́run afẹ́ ẹ̀dọ̀ sí àwọ̀ àti ẹ̀kọ́ fún nípa sí ni káàdì ìsàkọ̀bọ̀ rẹ̀ pẹ́ wà lẹ́yìn ìfọ̀rọ̀ kẹ́sì lọ káàdì mẹ́rin rẹ́sì rẹ̀ gbogbo ìgbà ìrètí rẹ̀ ní wà àyẹ̀wò àti ẹ̀yìn kọ́ gbọ́dọ̀ àwọn tí ọba ti dàrú nǹkan yòókù ti fi ẹ̀ jẹ̀mẹ́rà ẹ̀sọ́ ẹ̀yọ kan èpè tí àgbẹ̀bí musa bí wọ́n rẹ̀ nínú ayé àti nǹkan méjèèjì o tó ń lọ́pẹ́ tí yàwó rẹ̀ náà ìbáwọ́lá ọ̀rẹ́ náà tí yàwó rẹ̀ bá ń bojú ẹ̀ tí yàwó rẹ̀ bá gbà rẹ̀ wò pé bí wọn náà ní ìṣẹ̀lẹ̀ sáà ní òun ní àtẹjọrọ ní sẹ́yìn tí ọba ti dàrú nípa náà wá rí sídìkù lè mọ àmàlà àwọn sídìkù níyà òdodo ìlọrọ ti jáde lẹ́nu àdìlẹ́yìn mi ọlọ́run wa sọ ìdáhùn sí àdúrà rẹ̀ kọ̀ wá sọ ní dọ́kẹ̀dẹ̀ ọ̀sọ́dọ̀la kò sì máa fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọwọ́ ni ọdí òkìta sùn làkàyà gbogbo tó mi mọ́ta mo sì káyà lẹ́ẹ̀kan. tí ọlọ́run ní rẹ̀jímù ó ti parí rẹ̀jímù ti kó mẹ́ kó wọ́n bá ìsúnmù ẹ̀sọ́ ìgbé wọn orí ẹ̀fẹ́ gbogbo ń tọ́jú ẹ̀fẹ́ ìkan lọ́ba dé lọ́ba gbé fọ́lọ́ ẹ̀lẹ́à mọ̀lá abáwọn sọ̀rọ̀ ní ayé yìí wọ́n ní mọ̀ ń jẹ bẹ́ẹ̀ kọ́ láì inú mi ọ̀dẹ̀ dùn mọ́ kí wọ́n á ṣe láì ẹ̀lẹ́ àwọn títí ní kí lè wọ́n ah bí òfin ti bá lè rẹ̀ sí àwọn ẹ̀kọ́ ọmọ abẹ́lẹ̀ sọ̀rọ̀ tó wá dọ̀la ó ti ìjọba ni eré sẹ́yìn padà kó àpò kọ́mọ̀tàn kọ́mọ̀tàn. sáàbì súnlẹ̀ tèmi wọ́n sọ fún ọkọ ìlú náà ìfẹ́ tí wọ́n lọ fi ń ṣe. tí ó bá tiẹ̀ sọ nígbà tí ọmọdé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mọ́ báyà nígbà tí ìjọba ń sọ̀rọ̀ ọmọdé ká ìlú ọ̀nbẹ́ tí ò jẹ́mọ́ ẹ̀jẹ̀ adúlélé. Náà bàbá wa àwọn ọ̀rọ̀ àkéèdà pọ̀ lẹ́nu ọdún òṣèlú ó ti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Wọ́n ní bá a gbóyá inú odó táà ṣe bẹ̀. Ẹ̀jẹ̀ tẹ̀lé o. Òrùn mẹ́ta ẹ̀jẹ̀ ọ̀bà kọ. Omi bẹ́ẹ̀ ló mú. Ẹ̀ńtọ́là owó èsì wádìí mẹ́ta tí ó ti wà lẹ́yìn ẹjọ́ kí o. tó ń là ní oṣù wa sọ ẹjọ́ ṣùgbọ́n aláàfin. ọ̀dà àfa àwọn ọmọ orí nàìjíríà kọ́kọ́ tó kiri náà láì abiola náà jíjà bíra ẹ̀rọ báyé o. ẹ ẹ bí wàá tẹ̀lé àkúrẹ́ àbúkà yìí kẹ́ máa ti fọ́pọ́ kù yẹn. tàbí ẹ̀jọ̀ láti bẹ̀rẹ̀ tí ó lọ́ra láti. olóòlù sàyí bẹ̀. jẹ̀mọ́ àwọn bẹ̀rẹ̀ níjàkọ̀ oṣù rẹ̀ kọjọ́ kó tún àárín wa ṣe. kọjọ́ ẹ̀wọ̀ kọ́tọ̀ haro ẹ̀mí wa kọjọ́ ó lù wá fún ìrọ̀lú ẹ̀ kọjọ́ ọmọdé àwọn àlọ́ ẹ̀ tí ó mọ bí títí náà káàkiri kọjọ́ àwọn àlọ́ ẹ̀ tí ó mọ dájú dáadáa ìjẹ́ ìlẹ́bi fi lè gun mẹ́mẹ́ o ìjẹ́ ìlẹ́bi ayélujára kò sí fi ti ìjẹ́ ìlẹ́bi sọ́kọ̀ bá wọ́n láì kò sí mi wọ́n láì kò sí mi bẹ́ẹ̀ sì lẹ́ẹ̀sẹ̀ ọlọ́run kẹ́sì kí ẹ bá ti ń tilẹ̀ kò kẹ́sì ẹ wá dúró tọ́lọ́ sí. صعبة وإن تتولوا يستبدل قوما غيرهم ثم لا يكونوا أمثالهم ọlọ́run dàpọ̀ gbogbo àtàwọn ọlọ́ba fún bẹ jẹ́ akọ́sórí ìyọnu rẹ gbogbo àtàwọn fún bẹ jẹ́ akọ́sórí ìyọnu rẹ gbogbo àtàwọn fún bẹ jẹ́ akọ́sórí ìyọnu rẹ àwọn àgbàlagbà lẹ́yìn wa wọ́n ní àyíwá láyé ká má bàa rọ̀ ọ̀rọ̀ kan ọ̀sọ̀gbọ́n gbogbo ọ̀nà tá a gbà lọ́rọ̀ kan tí ó fún ilé ayé ilé ayé lọ muhammed rasulullah sallallahu alaihi wa sallam ọlọ́balẹ̀ káwọn kọ̀kẹ́ àwọn tó rí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rẹ́ wọn ọlọ́balẹ̀ kí àwọn náà àwọn tó rí bẹ́ẹ̀ nínú àwọn àna wọn balẹ̀ kẹ́ wọn nínú àwọn aláìsàsílẹ̀kọ̀ wọn balẹ̀ kẹ́ wọn àwọn adájọ́ gbé wọn balẹ̀ kẹ́ wọn nínú gbogbo àwọn òbí wọn pátá àtàwọn àfọ àwọn pátá tí ẹ tó sórí ẹgbẹ́ wa máa kúrò máa kí wọn tí ìlú rí bàbá wa láyé náà kúrò máa kí àwọn náà gbogbo bàtà wa náà bà ní sí bẹ́ẹ̀ mà jẹ́ àtọ́ sí ẹni tí yóò lè nífẹ̀ẹ́ inú àdó àwọn mùsùlùmí wọn àti mùsùlùmí la hawla wala quwwata illa billah assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ọ̀la àti ọ̀la àti ọ̀la ní ìlú rẹ̀ látara pé ọ̀rọ̀ àáfà ágì tó wọn nílé ìgbé gba ìbéèrè ọ̀rọ̀ wà láti wọn sáré sọ̀rọ̀ tó bá tó wọn máa gba aṣọ ọdún pẹ̀lú àmì ọ̀rọ̀ orí àti ọ̀kẹ́. Thank you.